الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم القصر والإنشاء القصر والإنشاء القصر نوعان حقيقي وذا نوعان والثاني إضافي كذا فقصر صفة على الموصوف وعكسه من نوعه المعروف طرقه النفي والاستثناهما والعقل والتقديم ثم إنما دلالة التقديم بالفرع وما عداه بالوضع وأيضا مثلنا القتل بين خبر ومبتدا يكون بين فائد وما بدا منه فمعدوم وقد ينزل منزلة المجهول أو زاد يستدعي الإنشاء إذا كان طلب ما هو غير حاصل والمنتخب للتمني وله الموضوع ليس وإن لم يكن الوقوع ولو وهل مثل أن الكافل فيه والاستفهام والموضوع Inṣáàlá ní òní, a ṣàlàyé àlàfíyú. àti ìbẹ̀rẹ̀ alikọ́sùrù àti ìbẹ̀rẹ̀ àlèṣà alikọ́sùrù ni a fẹ́ sàlàyé gbẹ̀yìn fi alkhabar la tansaw qulna inna alkalama yanqasimu ila qismayn الخبر ما يصح أن يقال لقائله إنه صادق فيه أو والإنشاء ما لا يصح أن يقال لقائله إنه صادق أو كاذب وآخر ما نأخذه اليوم في الخبر القصر القصر قصر وتلقين الحصر إما بالقاف وإما بالحاء بمعنى واحد القصر وإما الحصر ọsùrù àbí ọsùrù òṣùlùbù kan ni nínú èdè lárúbáwá tí lárúbáwá fi máa ń dùn sọ tí tún máa ń dùn bọ́yé túmọ̀ tí a fún kọ́sùrù lẹ́yìn tí kò ní gbàsìkò jù òní kí á ní alikọ́sùrù níta ń pè ní kọ́sùrù kọ́ òní. إنه تعريف ولين وتسير عربي وني القصر هو أن يختص المقصور بالمقصور عليه أو يقال القصر تخصيص أمر بأمر تخصيص أمر بأمر قصر ألا علامة بك أصيب مئة بك تخصيص أمر بأمر قد دفع لك استذكر إيرونيكا ìṣẹ̀lẹ̀ kan ní ìdáàbà lẹ́tà tí kò sí níbo mi àfi ibi tí a ti sọ̀rọ̀ báyìí. Mọ́lẹ́lá sọ́ọ́lìbà là sọ́ọ́lìbà ìlà mọ̀já mọ́sálẹ̀. Ìdí mo sọ pé kò sí tí wọ́n á dẹ́kun kankan lẹ́nu ìpàdébá ló jẹ́ tọ́lá dìbò bàwọ̀ etí mo fi sọ̀rọ̀ ní kọ́ yẹn ní oṣù lóbòlùmọ́sà bàwọ̀ dà kàtọ́sínà àtọ́ọ̀dì ní ìyàwó àtọ́ọ̀dì kàtọ́sínà òbí lòdì àrùn fàáfù sàmọ́ ìsámàdì àlùkọ́sọ̀ bani lẹ́rọ̀ọ́zìkọ̀ lẹ́rọ̀ọ́zìkọ̀ ìlàwà فهنا صفة الرزق قسمناه على الله فكأنه سوى الله ليس رازقا ليه مين لا القصر اسلوبه القصر انه بلاغه اعتقد بين اسلوبه الحصر هو القصر نوعان فصل في هذه ولا ملك القصر القصر نوعان حقيقي نوعان والثاني باطل àkéèké ó ní àkọ́kọ́ ìpè kọ́sùn adìfún wa ní àlàyé díẹ̀ nípa kọ́sùn tọ̀sí sọ̀hámúrí ìyàwó ká sọ pé ìjọ́sọ̀ òtẹ́lẹ̀ ìròyìn yóò sí àbí lọ́dọ̀ lágbájá wálé lá ìmáàmù ilẹ̀ Yusuf ìlànà kọ̀sọ́sìnà ìmáàmù tàbí Yusuf ádámẹ́sẹ̀mọ̀lẹ́kọ̀sọ̀. afáwájà ló kọ́sìrò náà á ní ọ̀nà méjì ní kọ́sìrò pé àkọ́kọ́ ní àtúntò àlùkọ́sìrò àlùkàkì àkọ́sà ẹ̀kọ́. wọ́n dáná wà á ní kátólọ́jọ̀ àti kí òun náà péjú méjì o. àkéde bíi ìkékejì ìpín àkọ́kọ́ ká pé àlùkọ́sìrò àkéjì òun náà péjú méjì àmọ́ wa. wọ́n sọ̀rọ̀ ní ìdọ́ọ̀fin yóò kàdá. ألا يقل من الفصل الإضافي الفصل الإضافي لا ليس نعم. فصل مجنى ليس فصل مجنى تسمى طيب إلى فصل تعريب الأصل القصد الحقيقي والقصد الإضافي وكل منهما ينقسم إلى على الأعلى القصد له أعمال حقيقية kí wọ́n ní ìpín méjì tí kọ́sùlù àti ìṣe péjì àti tí mo kà sọ̀rọ̀ ṣó pọ́pù ẹgbẹ́ wò mọ́lẹ́lá tọ́ níbà ìlà yóò ṣùfù ìjẹ́ ẹ̀gbọ́n ẹ̀rẹ́gẹ́ obìnrin mi yìí láfẹ́ ìtù tó bá tún fẹ́ẹ́ rúgbà yìí ẹwà ìgbọ́ nínú ẹnu sì ìdán kìí ṣe àkíkí ní ewu pọ́pù ìsọ́nù sí tọ́lá ìlú àti yóò ṣùfù pọ́pù ìlú ọ̀dọ́ láti amẹ́ríkà wà wò lọ táwọn bọ̀ kò súnmọ́ kó jẹ́ pé yusuf lè jẹ́ ló jẹ́ sọ́ọ́lì ẹ̀kọ́ ìdá sí abẹ́ ìtumọ̀ yìí kò láàbò kọ́tù yẹn ìrọ́pẹ́ ìdọ́sọ̀ yìí ìrọ́pẹ́ táwọn ìlú pè ní ẹlẹ́lẹ́kì mọ́dá ọjà yìí wọ́n o gbogbo nífẹ̀ẹ́ ni ojú mo ni mo fi wọ́n ó lè wá lójú kan fún mọ̀ wọ́n ní ojú mi mọ́ni láti já ilẹ̀ àrí láti já ilẹ̀ àrí kò sẹ́ni tí ó já alágbára àti àyè ó ní lẹ́bù agbára àwọn ni mò ń sọ. Ṣé akí ń sàlàyé mo ń ṣe mo ń sàlàyé nípa agbára sí àwọn ọmọ ẹni ní Matáìsì. Pẹ̀lú akáwọn kí wọ́n ní ìlú ní ó lágbára ju Matáìsì rọ̀ náà ẹ̀yà àyè mọ́tàlá. Ìmọ̀ sọ̀rọ̀ lẹ́bù agbára àwọn tẹ́gà máa ṣùgbọ́n kò sálágbára kò sí akéèká abẹ́nifẹ́ yẹn káàdùn pé nìkan ò lérò ìta àkóńtọ̀ yẹn kọ́sùrù nílá kọ́sùrù ìbọ̀ fi yun fi tàbíkì. mẹ́ta wọ́n ti kọ̀ ọ̀la àánú ìlà ustaz la àánú ìlà ustaz kẹ́kọ̀ọ́ náà nígbà afẹ́ gbọ́yé lọ́dà rẹ̀ kẹ́kẹ́ sọ pé bùbá alága ni. ẹ̀rù àwọn ìran. الفصل إلى فعل الحقيقي يعني لا خالق إلا الله قدم لا لا لا خالق آه، من لا انتم لا لا لا لا لا لا لا بيت إلا بيت إيه؟ علي يفكروا ليه؟ إضافي أجمع على إيه حقيقي إضافي حقيقي نوصل إلى رياليتي في الحقيقة وسيب كلمة وهجيني حقيقة من لا إله إلا الله كيف تقول إيه؟ حقيقي إله إلا الله يعني إذا ما نقول إله إلا حقيقي ọlọ́run aláì irú àwọn òṣèlú yẹn ń gbọ́dọ̀ pẹ̀lú òṣèlú mú ẹ̀ẹ́dọ̀gbọ́sù tí wọ́n ní wọ́n lọ́kọ̀ tó wò náà áàdì méjì ní pàṣẹ òfin ti hàn pé èké yóò wọ̀ náà nà wọ́n á lè wá sáyé ìlọ́ọ̀kì àti àlọ́fọ́sọ̀rò ìlọ́ọ̀bí owó apẹ́tẹ́ méjì àlẹ́fọ́sọ̀rò sífàtí àlẹ́ mọ̀ọ́sùn fẹ́ẹ́. عن القصر موصوف على صفة عن القصر صفة على موصوف عن القصر موصوف على صفة Ṣé ẹ wo mìfáàlù méjì tó bá ní kí n náà máa ní ìlà àbúrò lọ àbíkiri ìnàmà lọ́wọ́ àlèláwò àbẹ́sẹ̀ àkókò gara ìtumọ̀ tí wọ́n fẹ́ fún ẹ̀tùmọ̀ náà ìjọba wọn níta ìfẹ́ kí kọ́ lẹ́wọ̀n nǹkan mẹ́jọ ọ̀làwọ̀sọ̀ níbi ìnàmà ìláwò lè wá sómi alábàáni ìtí ní sípàtì ìlànà فالإلهية صفة على موصوف لأن فهل يقصر الصفة على موصوف أكدت جميل فعلوا فيه من إنما الشجاع علي أبي إنما علي الشجاع فهنا الشجاع صفة وهنا علي موصوف فكان عدالته والقصر عليه فيها قصر torí ní àmàlà látọ̀ ẹbí tó ń bí o gbàgbé àdáṣe ìtọ́sí báyìí pé tó tẹ̀lé gẹ́gẹ́ ló síbà sẹ́ẹ̀dì òsù bá pẹ̀lú kọ́sì òsì bá sí alẹ́ lọ. gbàgbé àdáṣe iṣẹ́ kọ́sì gbàgbé òsù ló kọ́kọ́ wá sáájú sí màkàbẹ̀ kọ́sì òní mọ̀ òsù bí alàsùnfà. bóyá lè ń bẹ fún àkíkí lẹ́nu fún ìlọ ọdún látọ̀jú rẹ̀ fún ẹgbẹ́ ìfàgbé tààtàlẹ̀. ìrẹ́lí إنما الله الإله قول أكثر لهم بل إنما إبراهيم الأب قول إذا في السجاة بابا ليش أيوة بابا yóò ṣe ilé kẹfọ wá mú un múnú ẹjọ́ pẹ̀lú mi ó wá sọ kò sí bàbá mi àti Ibrahim mẹ́fọ́tù yẹn tọ́kùn yẹn kọ́tù ìdọ́fí ni gbèsè ìdọ́fà sí ìlànà tó ṣe ni. tọ́kù bá ṣe kalẹ̀ yìí lẹ́sìn nígbà iná máa ní àyà ti tọ́sẹ̀ lẹ́nu sí ẹ̀fọ́ lórí orí náà. Ibrahim mo fi sẹ́sí fara mọ́ òtún. Nàá mo tún múlò wá lẹ́gbẹ̀ẹ́ àdáyàtò kọ́tù ṣáájú bíbà. Àá pèlè ní kọ́tù àtìdọ́fí ni. Máa ná ọ̀hún. وصف الموصوف على صفة مكوان إنما الأخذ إبراهيم نمشي ربع أبان إسرائيل إيه؟ يقول لي قصر إيه؟ الصفة على الموصوف ولا نقول إنما الله إله هو إله إنما الله إله وبكر إيه؟ قصر الموصوف على صفة إنما إله الله الفقير قد صفت ينون صغير والقصر نوعان حكيم ومدى نوعان والثاني كافي كذا الذي أقوى الحقيقي نوعان والثاني كذا نوعان إيه؟ يعني إلى قسمين أولا ما هو القصر القصر تخصيص أمر القصر تخصيص أمر أي تخصيص أمر حتى أقول خصصنا الله على الإلهية بيفك الله أبو جيل كتب أبو من ولي من شو يروين عن الأول القصر المنصوب الثاني إنما الإله الله يتصفنا àwòsífàtà ara ìwòsàn pẹ̀lú bẹ̀rẹ̀ gbogbo ìran ó sì ta ní ìwádìí ìrọ kò ju méjì kò ju méjì kò ju mẹ́rin lọ alùpàṣẹ̀rù àfi ìfíyù wọ alùpàṣẹ̀rù ìdọ̀fíyù wọ kìlá mùmáyà kọ́sùmí ìlà kọ́sùmí sífàtì على الموصوف وقصر الموصوف على الصفة أنت رب وصل يا ومي أن يمي لو ينقصر يضافي كما سنة ẹgbẹ́ wọn ní èsì méjì àbí ìfọ̀kọ́ tó lọ sí pàṣẹ àlẹ́lẹ́ máa ń sọ́wọ́ sí wa ìṣòro ní ìdáwọ̀ ìṣẹ̀lẹ̀ láyàrú. èmi ló sọ̀rọ̀ ẹ ní pé kọ́ńtò sí ọ̀rẹ́ bọ̀ fún ẹ̀kọ́ fáyà wá sàlàyé rẹ̀ fún ọdún pé ìsinmi ìdálé àti ike àti ìdọ́ pé pé àkọ́kọ́ bá sí òsè pàṣẹ àlẹ́lẹ́ kò sí lára nǹkan gàgìrì tí wọ́n ilé wọ́n ní ní ìdè máa wọ́n dúkù àwọ̀ rúbọ́ tó lé. Láàm jẹ́ ibi mo sọ pé ìròyìn yìí kọ́ ọ kò sí nípò mi ẹ̀ ẹ̀ nípò mi bọ́ àfàlà. Máa ní ìdè máa wọ́n dúkù rúbọ́ tó lé. Bẹ́sí ní sábà sọ pé ọlọ́run ọgbọ́ òní ọlọ́run àti mọ̀sára wà ní kò nílò ìrè ju àwọn ọdún kìlọ̀. Fẹ́rẹ́bì tí ó yẹ ní túmọ̀ possible sífà alẹ́lùmọ̀só àti possible mọ̀só fi àlẹ́ àtúfà. Ó ní bá possible sífà sí alẹ́lùmọ̀só fi mọ̀ àtúnṣó orí ìyàwó ẹ̀ mọ̀. Ó ti di ọjọ́ àtúnṣe mi ọkọ̀ Você vai virar tirar o senhor azul. Um osso rei na terra. Então lá por nesse lugar quando eu faço o nem asaribo ele faço. Que não é? Asaribo. Asaribo. Al-Qasr. Não, tá bem, eu falei. Turuku al-Qasr. Hã? Não tem a ver com adawat al-Qasr. O banheiro não. Method ou la solution qasr àwọn ọ̀nà wọn láti kàfíńtì kọ́pẹ́tì àwọn irinṣẹ́ àwọn irinṣẹ́ kọ́pẹ́tì ó pọ̀ mo kí wọ́n mẹ́rin ló gbajúmọ̀ náà wọ́n síra tí wọ́n sábà máa ń kọ́ fún wa fún síra kíkéwú mẹ́rin wọ́n pọ̀ wọ́n àǹfààní ni wọ́n fọ́tí mẹ́rin ló gbajúmọ̀ láti sọ lórí lẹ́yìn nàìjíríà. تركهن ويمسكناهما والعطف والترغيب ثم إنما طريقة النفي والإثبات ojú ọ̀nà kákọ́kọ́ sọ pé ìròyìn tá a fẹ́ lò yẹ sáré kò sí lára ẹ̀mí àwọn àlọ́ sí sára ogun ẹ̀yọ̀ kan fún ìjẹ́kọ́sù ẹ̀wọ́ sọ̀rọ̀ àlùfáà lọ́bọ̀ ni láàbẹ̀rẹ̀ láàánìmà kí wọ́n lọ́wọ́. Kò sí mọ̀lẹ́mà kò sára. Wà ilá Mùhàmmadu. Wà yọ Mùhàmmadu kún bẹ̀. Kàwọn náà ń pàpò ní ẹ̀ka wò. Náwó ni ń pàpò wò ní. Ìdọ́fì ni wọ́n ń náwó ní ìdọ́fì. Mọ́tò sífàtì kàdá. Kí ni orí á nínú ìkọ́ ẹnì kan jọ bọ̀ kí wọ́n ní sọ ní tọ́tù àlùfọ́sùn ẹ̀rí pé ẹni jẹ́ méjìlá lóní ẹ̀nìyàfúyú wọ́n ní ìgbà bẹ́ẹ̀ wọ́n ní ìjọ àlùfáfíwọ́n akọ́kọ́ ní lápí ìṣòkòsí ìkòsí òṣèlú ìkòsí ọ̀nà ló sọ̀rọ̀ wọ́n fi pèsè àlá tẹ́lẹ̀ èèyàn kì í sọ̀rí tọ́tù náfí wọ́n ní ìgbà wọ́n ìgbà sọ̀rí wọ́n fi àlùfáfí àkọ́kọ́ ní kò sí àwà fi kó lè túnbọ̀ ní ìròyìn yẹn pọ̀ kò sí láyé ní bọ́ọ̀dù mọ́ àti ara ẹni tó wá dáadáa àti ìsìnkú náà. ìsìnkú náà ni ìsìnkú náà. káyọ̀ làwọn àwọn ìgbà tó yà. النفي والاستثناء لا عالم غير تلقى النفي والاستثناء ايه بقى نفينا ايه بقى استثناء kalwa da kuma gidi misalin ne shi yau malon da annafiyu wani islam na annafiyu wani islam misalin ne يرضى وصل حتى يمكن أول وصل على قرار ولا ولا فتا نعم بقى لا أقول عندي بعد لا ولا لا لا تقول بينه وبين هذا هو اللي بين نعم نعم يبو إيه، لا حاكم حاكم نعم لا حاكم إلا المدير نقلوني حقيقة إضافي إضافي لكن نوع إضافي فصل أصلها الموصوف أسلوب نفسي النفي والاستثناء اسلوب جميل النفي والاستثناء مثال ايه لا جامل الا الشيطان لا جامل الا الشيطان يقول نفي ولا تقول حقيقي حقيقي سلاح ليه ركز دايما في الوطاء في الحقيقة لك عمو تعالي الوطاء شوف مالك مكلمان دايما torí àwọn ìrírí nẹ́mìlú ẹ̀fọ́tò àkíkí àti rí ìjẹra ní ojú rẹ̀ mọ́lẹ́kàtì. Àtàwọn ilé ẹgbẹ́ ọ̀sìn kọ̀ nílà lọ. Ń wò ni ẹ? Àbí kí ni àlọ́? Ẹlẹ́mi ò lè fi lọ àlọ́. Ṣé ìyẹn ẹgbẹ́ ẹ̀rọ ni? Ẹlẹ́mi. Bọ̀t báwo ti bẹ̀rẹ̀ wá ní ṣú? Ṣoṣo bí ìdílé ìdílé ilé ẹgbẹ́ ọ̀sìn kọ̀ nílà lọ. Ṣé àwọn ìtàlẹ̀ ọdún àlè rí pèsè mí ìtúrú ẹ̀rọ ìdá àgbẹ̀dọ́ ọba ṣe ní sábà mi ó náà lè ní ìjọba tó pẹ̀lú mi. ṣùgbọ́n mo ní mìtáàlì tó yá já ìlà ìlà ṣètò ìfọ́sùnmọ́ ìlà òfin yòó kọ́sùmọ́dá àti bàálà mọ̀sọ̀. títí òbí lọ́pọ̀lọpọ̀ ọgbà sábà ti sọ̀rí fọ́tò náà ti rọ̀rí tètè náà. irúgbọ́sílù tá a máa ń pàdé kọ́sílù sífà sí irú ẹ̀ náà ní gbólóhùn wa tá a tó gbajúmọ̀ gbólóhùn ni gbólóhùn ló gbajúmọ̀ náà gbólóhùn náà ìlànà إلا الله فهذا أسلوب القصر والقصر هنا قصر إضافي ولا حقيقي؟ حقيقي في الحقيقة فهموا على بال يمكن أن يكون هذا في الحقيقة في الحقيقة ربي بطي له لا إله إلا الله تعالى قصر ماذا الصفة في علاج الوصوف وطريقته النفي والاستثناء. يعني الأسلوب الأول من أساليب القصر القصر بالنفي والاستثناء كفر كفر كفر بنفي لا كواسع يفيد فهذا سبب هذا القصد بس يقول اخواني اقول جني اقول الحديث بيبل فاجمع كولز ما لا ما يعني ما بولو فول سنو بلاغه ó sì ní kúwà nígbà abẹ́ sọ ni pé ìròyìn tí ń bẹ báàdà ànábì yìí o kò sí níbi kankan àti lọ́dọ̀ orúkọ tó wọ́n láta àdìsẹ̀gbọ́n yẹn. àtọ̀rí kan sàlẹ̀ àpèjúwe ẹ̀lẹ́kọ̀tún ó ní. الحكمى والعطوف والتقديم القتل بالعطف القتل بالعطف أنا في دينونا القصر وني القصر في العطف زيد لا أمر قام زيد لا أمر أكل إبراهيم لا موسى وكن ما جاء محمد بل يوسف káàntà ayọ́lọ̀ mọ̀túnmọ̀ láìka gbúrò kọ́sùrù bẹ́ẹ̀ kí ni kọ́sùrù tọ̀kísù amúlí ìyàmù. kọ́ọ̀mà gbẹ̀jọ onígbẹ̀jù ni ó dìde láà àrùn àrùn òun náà kọ̀sọ́sù zẹ́yìndẹ́ bíríyà irú lọ́wọ́ rẹ̀ kọ́ọ̀mà gbẹ̀jọ Nam? أنا مسؤول أنا سمعت يبقى إذا هو قام زيد لعنه ولد قصر صفة القيام على الزيت أكل إبراهيم لا موسى فقلنا فيه قصر الأكل على إبراهيم نظر إلى قصر الصفة على موسى بخلاف إبراهيم أكل ibrahim akala la abidjani ibrahim akilun la sharibun ibrahim akilun la sharibun kí ni tuma yẹn. olóńjẹ ni kì í ṣe olùmú fàwọn ẹ̀rù kọ́bí wọn ni. على صفة أكأني قصرت إبراهيم على الآكل على على الأكل ليس على الشرب وتوقع الأسلوب هو الأسلوب به القصد به العطف بلا أنا بانجي بيه وروف العطف جواه إنه يعني لا إنه يعني بل العقل بلا وبل من أساليب العطف البصر العصر بجنة بلاد شراب الله في بلد العصر بل ما جاء محمد بل يوسف فهمت irú àtúntò ní báyìí fàárà bí ìkọ́sẹ̀ pẹ̀lú ìkọ́sẹ̀lẹ̀ kọ́sìmù àtúntà alẹ́ ìbọn ẹ̀mú kò ní tí wọ́n tó ní àjọ̀dí. ibi tá a فهذا أسلوب وطريقة ثانية من سلوك يعني آه القصد أن العفو ممكن يجي كلام العفو معنى العفو يقول قول ده إما بلا وإما ببلا أيضا إما بلا وإما ببلا طبعا تبقى نتيجة لو عم بيها يفعل مثال ميجي وأني قام زيد لا أمر قام زيد هذا فيه قصد صفة القيام على زيد فيه قصد ماذا إضافي ولا حقيقي إضافي مثال مين ما قام أمر بل زيد ما قام أمر بل زيد في ماذا قصد ماذا الصفة على فهو نوع حقيقي ولا إضافي إضافي سليم الطريقة الثانية كانت الطريقة الأولى من النفي والاستثناء أيضا النفي والاستثناء الطريقة الطرق القصر الأولى النفي والاستثناء الثانية العطف بلا أو بل فهمتم؟ العقل بلا ọwọ́ báyìí tọ́kùn wọ́n náà bá inú kò wájú àrí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nǹkan wọ́n dákọ́ ẹ bá wọ́n bá wù sùn láì fún kọ́sùn mẹ́mẹ́ wọ́n bá ní fún kùsùn ìwú náà àyà àtẹ̀jọ́ ní ara ní wọ́n kọ́kùn náà kúrò sí wọn kọ́sùn ìsáárì àdúlé àlékún ẹ sí kò sí ẹ sí kò tẹ́sí àti ìfẹ́ ìfẹ́ àti ìfẹ́ ayé nìkan ni. e àǹfààní pọ́tù ní pé yóò lè dé káàmù ní oyin náà kó lọ múmú ní yẹn. so ẹ yẹ bẹ̀rẹ̀ sí máa dá àti àfiṣẹ́sì àwọn àyàfẹ́ bá ń kà lóde tó láwọn àdàwọ̀ àti ẹnu gáàdì kọ́ ọ pọ́tù yìí o yóò mí kí máa àgbéyà méjì ẹbí abí kò wọ́n náà yóò wà lẹ́sẹ̀ náà máa. والعرض والتقليم طريقة الثالثة طريقة التقديم ما حقه التأخير تقديم ما حقه التأخير تقديم ما حقه التأخير تقديم ما حقه التأخير من ضرب محمد zẹ̀yìndà nínú pàtàkì tí ìlú wà lẹ́yìn ọkọ fáyì lẹ́yìn ọkọ yẹn nọ́mà na tí máa ní sọ̀rọ̀ muhammadu rẹ̀ kó wá ní máa lọ lọ́rọ̀ ẹ̀yìn àdìgbè síwájú ó ti ní tọ̀ ní ṣàkà ó ṣe jù kíkọ ẹ. Zaidan Zawada Muhammad. Zaidan. Zaidu Muhammad Buna. Kíkẹ́ kọ́ bẹ̀rẹ̀. Kíkẹ́ kọ́ bẹ̀rẹ̀. Muhammad Buna Zaidu. Muhammad Buna Zaidu. Kọ́tù ni ẹ. Mẹ́rin Zaidan. dọ́lọ́ba muhammad ó ti ń tún ọ̀pá tó táà àwọn ẹ̀rọ bá dàrú lẹ́yìn òní muhammad náà na náà àwọn àfi kọ́sìrù mọ́gá kọ́sìrù sífà alẹ́ ọ̀sùn. wọ́n má tún o kò náà lòmíì àbí lẹ́yìn. يوم الجمعة يوم الجمعة سمتا àti súnmùtà yàwó máa ń jùmọ̀ àtúrà méjì. eléyìí kọ́ tẹ̀kùdìmù máa ha kòwò tààrí. mọ̀kúrù fi ìlọ́lù zamani olú ẹ̀kọ́ wá lẹ́yìn sí bàbá yìí. ìwádìí pé lọ́lù zamani wá sáájú sáájú sí ìlú inú kí wàá ń pè ní tẹ̀kùdìmù máa àkó tàhírù nítorí yẹ kó wá sẹ́yìn ká wá gbé e ṣáájú abáṣe bẹ́ẹ̀ ló kéwú àwọn bàlágà ní torí kọ́sìmù ni ìtumọ̀ tá a fẹ́ kó tú ni pé fíhi tàkṣíṣù amúrín bí àmọ̀ ìdàkúntù tọ́lábà muhammadu zaidan ثم قلت زيدا ضرب محمد فالجملة الثانية فيه قصر الضرب على الزيت. Muhammad لم يدرس أحدا إلا زيدا فهذا فيه ماذا قصر الصفة على الموصوف وهو طريقة وسلوب من أساليب القصر تقديم ما يقول يعني أظلم إياك نعبد وإياك نستعين أصل النكون كده بقى تكون في جو تعجب lẹ́yìn sí fáì ló tẹ̀lé lẹ́yìn ẹ̀kọ́ màkú ló tẹ̀lé bó ti yẹ kó wá ní tìrẹ̀ ní nà àbúdù fàná àbúdù ní ọdún yẹn lọ́ba ìfọ̀ yìí nà àbúdù náà hàn lọ́ba ìfọ̀ yìí àtàbà yẹn àwa ní ìjà màkú rè wọ́n lọ́wọ́ ní ìjà ẹ̀ka nà àbúdù fàkúndìmọ̀ ní màkú ọ̀hún alẹ́ ẹ̀ lè lọ́kọ́sọ̀rọ̀. láti ìtumọ̀ sí ìjà àgbà náà àgbọ̀dọ̀ ju ó tóbi ju ìtumọ̀ náà àgbọ̀dọ̀ ìjà àgbà. Tọ́ba nínú àgbọ̀dọ̀ ìjà àgbà à ń Àdéhùn ìwọ̀n rẹ̀ àti ti nǹkan yìí. À àdéhùn pé aláàbẹ̀ máa ń Bọ̀ àdéhùn ìyá àgbà náà àgbọ̀dọ̀ ó ti túmọ̀ yú èlò ìrẹ́ nìkan الحق التأخير ولغة تقديم من العرب العرب العرب العرب من قل ثم إن العطف يعني بإنما العطف بإنما هذه الجملة كانت إنما بلا يأتي ماذا؟ العطف bàtí ìnàmà lọ́wọ́ sí kù wá olùrànyànfẹ́ nìkan lọ́nà fàálà bí ìkọ́sí òṣìṣẹ́fà àyànà ọ̀ṣun ẹ̀rọ pẹ́sí láti òmìnirí ṣe bá o ààyè mi àti إنما الحياة الدنيا لهو أيوة ذلك كتابي لا فكأن الدنيا ليست شيئا إلا الزهرة إنما إلهكم إله واحد فهنا الإلهية الحقيقية على الإله الواحد فهذا يسمى القصر بإنما فهو إلى ذلك كما لو بلاد وعدي حينا أي ما بلاد أي ما بلاد وعدي حينا فقال بلاد وعدي حينا فقال إسمع رسول معي بسنون لا يا جميعنا هذا سلام عن ذا فطور كل باري واي شو أكيد إنه أول أول بلاد وعدي حينا فقال الله من النبي من الإسلام لا أول من شعور فينا به قال والعهد لا أبد أول أنفذ كثيرا بين العكس بالتطبيل ما أقول تعقيد قال آه، يمي العكس بإنه أول ما لا يريني أساليب القصر المشهورة أساليب القصر ودخلت ركوهن والاستغناهما ما والعلق إنما أولا ارتبعني ألفين أساليب القصر ألفين طرق القصر ألفين أدوات القصر أتقني النفي والي لا إله إلا الله لا لا خالق لا رازق لا مجاهد إلا حمزة مثلا فهذا فيه القصد بالنفي والاستثناء قلت لي أرى أهل يقول ما هو اسمه ده قصد الصفة على موصوف أو قصد الموصوف على olè kọ́sùrù àti ìfi ọ̀rọ̀ kọ́sùrù ìdọ̀fì lẹ́yìn ìgbà náà fọkọ́sùrù sí fàtí ìrọ̀lẹ́nu ìṣòwò mi náà ìrìnàwó lórí kò ó ná bí wà lóṣèlú náà ẹlẹ́rẹ̀ẹ́sẹ̀ gbàwọ̀ ní àtìkù tó bọ́ bí in tó gbà lẹ́wọ̀ ní àtìkù bí lára wọ̀bá bí lára bí kíni muhammadun muslimun láà pẹ̀lú tó mọ̀ sí pé káàdùn ní mọ́tò hàn á ìròyìn orin mùsùlùmù nìkan lónìí kò níròyìn káàfin fàálà àtúntò ìlà abẹ́tẹ̀ ní mùjáàrídù lẹ́yìn mùjáàrídù ẹ̀sọ̀ lẹ́yìn mùjáàrídù káàfin báyìí mùsùlùmù dan mutasanafiyu al-kufri an mujahid muwaqqata mujahid ala sifatil islam فهمتم؟ فالطريقة الثالثة تقديم ما أحقه التأخير إن سيكون باقي نجولة كما يكون بين أسلوب من أساليب القصر بكلمة زيدا ضربك ماء شربك أصل لشربك الماء معنى ماء شربك كيف wọ́n ń jà fẹ́ jà ní kánú jẹjà ó ní wọ́n fẹ́ ń jẹ ilẹ̀ kọ́wọ́ ẹ̀wọ̀n o láhàmán àkàǹtì ẹja lẹ́lẹ̀ wà ìdí èmi jẹ bọ́ o fọwọ́n náà fi pàṣípò àtúnfàṣí alẹ́ ìwọ̀sọ̀ pé kò sí nǹkan míì tí mo jẹ ju ẹlẹ́ẹ̀kẹrin mo ti dúró lè kọ́sùrù ní àlùkọ́sùrù bí ìnàmá ìnàmá bọ́ọ̀ ọ̀lọ́ ìnàmá الشيخ فهمتم فهذا القصر بي إنما ẹ̀wọ́n àwọn irinṣẹ́ mẹ́rin lè ẹ̀bẹ̀ inú ẹ̀ tí ó jẹ́ pé bí lágbáwá ti gbé e lẹ̀ gẹ́gẹ́ ìjẹ́ ìdìbò fi àlà lágbáwá gbé e lẹ̀ kó máa túnbọ̀ kọ́sùn ìbẹ̀ náà àwọn irinṣẹ́ mẹ́rin ẹ̀bẹ̀ inú ẹ̀ bẹ́ẹ̀ bá lò kò sí bí wọ́n ti gbọ́ ẹjú kí ni ká gbọ́ ẹjú lọ́dún lọ. ìmí ìsìn ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àgbọ̀ ilé pé kọ́sìmù ní ń tú by implication yóò rẹ̀ ó ní dàdáàdà tó ń tẹ̀kọ́ sí ìbéèrè ìfàhàwà wọ́n ní ìyá kàná àbúrò dáńtì. wọ́n ní láyà àbúrò ilá ìyá kàná. Sọ́kè ìtumọ̀ káyọ̀ lọ́jọ́. Bọ̀ eléyìí ọ̀nà tẹ́lẹ̀ ibi túmọ̀ kọ́tù ó wà sẹ́ ẹ̀kọ́ níbi ìdáyẹ̀dẹ̀. Sọ́kè ànábì àti ìṣègùn náà ètò wọn jẹ́ ẹ̀yẹ fún lágbára ìgbọ́n tó máa kọ́tù. Ṣùgbọ́n màá bu wúlò kálá àlàgbọ́ kọ́tù yẹn. Kí ló ń pè ní màá bu wúlò kálá ká sọ̀rọ̀ ká wá gbọ́ ìdàkejì ọ̀rọ̀ yé níbi dáṣọ tí bá ní mùsùlùmí lè ní o ṣé mo ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rí náà bọ́nù tí mo sọ lẹ́ti gbẹ́rúgẹ́ ni ìlà ń pè ní fáwá fáwá lẹ́kẹ̀tọ̀ ìdàkejì ọ̀rọ̀ tí yẹn bá sọ ọkùnrin lèmi tèmi o kí lẹ́sọ yẹn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́sọ tó lọ́wọ́ àkọ́kọ́ yẹn ní èso obìnrin tí ẹsẹ̀ jáde àgbọ́yé nínú kí ni nínú ọ̀rọ̀ mi ni ó ní kí ẹ bá ti tẹ̀kùdíìmù máa ha fòrúta ní àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ láti tẹ̀kùdíìmù máa ha fòrúta nínú lẹ́fẹ́ ti ṣe kọ́sírù a máa gbọ́ kọ́sírù yé lábẹ́ ìdàkejì ń tẹ̀sán mi. àìmọ́ máa ń ìyá kan náà ìrẹ́ nìkan ní mo fẹ́ máa fi iṣẹ́ ẹsẹ̀ sọ gẹ́gẹ́rẹ́ lánàá àbúrò ilá ìyá àbọ̀lì bọ̀ lánàá àbúrò ilá ìyá kà nígbà tẹ́ ẹ ti lọ́rọ́ sọ kò ní mo máa ń hapò tàbí àgbọ̀yé lábẹ́ ìdàgbìn fáwa màfòómù màfòómù the opposite meaning of what you said láti gbọ́ ìta afẹ́ gẹ́gẹ́ yẹn. ọ̀nà kájọ àwọn irinṣẹ́ yòókù lásìkò yẹn gẹ́gẹ́ wọ́n ṣe é lẹ́nu kéwú kó máa túmọ̀ kọ́sùrù. màlá ìṣàkùdíìmù máa kò tàbí fún ògbé rẹ̀ gẹ́gẹ́ kó máa túmọ̀ kọ́sùrù láti bèrè fàwa bí ìdákejì ńtẹ́ ẹ bá sọ ní òde káwọn èèyàn tó tọ́kẹ́ yà ńtẹ́ sọ ni pé báyìí. ìmáà ní gbẹ́yìdẹ́ ìjọba bùtù gbẹ́yìdẹ́ kí lẹ́sọ̀ rẹ̀ kí lẹ́sọ̀ rẹ̀. rédíò nìkan ni ilé ẹsẹ̀ sọ̀gẹ̀dẹ̀ ni pé máa dọ̀rọ̀ bùtú àhàjá ìṣá ṣẹ́yìnà. bó a ti tọ́ yàrá yẹ bó a gbé ká gbọ́ yẹ bí fáwà mọ́nà. ọkùnrin mi ní ká sọ jáde la kára mi lọ sí àsọ̀rẹ́ yẹn. sọ̀tàbátì ka fi bí tọ́kọ́ sùúrù yẹn mẹ̀gbẹ́ ifá wa yìí gbọ́dọ̀ ń lọ ọ̀rọ̀ yẹn kù tàbí ṣe kọ́sùrù àgbọ̀ kọ́sùrù yé gangan from the direct meaning of words yẹn ní fún wa pé wá ní. ألقى كلالة التخذين بالفاوى ما عداه بالوضع وأيضا ما عداه ما عدا التقديم يعني في تقديم القصد بالنفي والاستثناء القدر بالعكس آه، بلا وبل القدر بإنما وضعا بالأقدار في الدين لكم اسم قصر فهمت يقول يا أبو قصر ينبه من باب الفحواقو من باب المنطوق كيف أرى بغيري يعني منطوق وروتو ماني أنا رجل منطوق كلمة مفهومة أنا لست امرأة أنا لست امرأة mọ̀fúrúmù láàbí máa ń gbọ́ kọ́sìrù yé tá a bá lo tẹ̀kìdí mọ̀mọ́ àkùtàkì. bàbá lọ àwọn irinṣẹ́ yòókù bíi النفي والاستثناء بالعكس ببل ولا بإنما أبو يجري أبو يجري بالمنطوق بابا نصوري أبو يجري لا يجري أبو يجري ولينقسموا بين خبري ومبتدا يقول بين فاعل وما بدا بقسم سلوان جملة اسمية بمن الله رازق mo lè fi ṣe kọ́sùn mo لا يرزقه إلا الله النصر السكنة أبدا قل لي الله رازق لا مرزوق العشر جنيه بلا حول قل لي العشر إنما إنما الرازق الله lẹ́nìí ó lè lọ. níbi àbáwò bá ti pè ẹnì ọ̀dá ẹnì sábà èwo ní mo ti sábà wá wájú èwo ní mo wá lẹ́yìn a lè ṣe kọ́kùrù bìtẹ̀kìtì ìmọ̀ àpòtà ìlàtẹ́bí ìnáwó rọ́ọ̀dùkù àlọ́ ọ̀gẹ̀lẹ́ ìnáwó lọ́wọ́ ọ̀rọ̀ọ̀dù. sórí tá a fẹ́ lò ní pé àìmọ̀ tẹ́lẹ̀ àti sábà lọ́wọ́ ni a ti lẹ́yìn ṣe kọ́sùn mi kọ́sùn mi dé ajé tí mo ń tẹ̀lé yọgọ́ o owó nìkan ló ní aráàlú fún ẹ̀dá rẹ̀ aláwọ̀ wá sí wọn ni lẹ́yìn wá sí kọ́ sí ìjọba èyí ló pé mo ń tẹ̀lé yọgọ́ nìkan ló ní aráàlú yẹ. báwa lè fi kọ́sùn kó gbá ń tàbí àdúrà òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà ló lè ṣiṣẹ́ pẹ̀lú fúrẹ́yìn náà báyìí القتل بين خبرين وبكت أداءهم بين فاعل وما بدا بل ضرب محمد كلمة وأنا محمد ضرب كلمة ها؟ ضرب إيه، محمد محمد ضرب نعم Muhammadu ló náà. Bíkẹ́lẹ̀ yóò ti wá ní pàtàkì àwọn ọ̀kan tí wọ́n ń dábò pé ẹlòmíì ló náà ṣe ṣe Muhammadu ó Muhammadu lọ. Àwọn náà sí ìtọ́sùn àbúrò alẹ́ Muhammadu. Kọ́ńtà ọ̀sẹ̀ ló fi jẹ́ pé júmùlà tá a jọ pé tọ́sùn wọn lẹ́yìn. tó ti sọ بين فاعل ومفعول هو فعل ايه بين مبتدا وخبر بعد يريد ان يفصل بين المبتدا والخبر بين بين الفعل والفاعل من قال قرأ يوسف القرآن وفي فصل قول اغسلي القرآن قرأ يوسف في قصر قرأ ها على لا على سبحانه سورة الذي القصر لا من مبتدا أبو خبر لا لا لا لا من فاعل فاعل فيل أدري أبي فاعل أبي فيل أبي مفعول به. إنه فني kọ́sùrù nùkéwù ìlà ìbàdàn ìdílé àwọn àǹfààní kọ́sùrù nùkéwù. ó ní wà má bàdá mi nù fàmà ẹnu wọn wà kọ́ ní yòó náà zẹ́lu máa ń sẹ́lẹ̀lú àwọn zẹ́lu zẹ́lu ẹ bá ń kábọ̀lù. náà wà àǹfààní kọ́sùrù nù kí wọ́n lè gbé ìgbà mi ما يفعل إنما إبراهيم أخوك إبراهيم هي أمر عليك láìsí mà sí ìgbà ẹ̀ mọ̀ mọ̀ yọ̀rọ̀. Àlẹ́fẹ̀ẹ́ ẹ̀kí láǹfààní ta lọ́wọ́. Tàbá rí tí ìbọ̀rọ̀ yìí mò ń bá bíìlì pẹ̀lú àdúgbò àìsí ìdílé mi pẹ̀lú ìbọ̀yẹ pẹ̀lú tí ìdíje ìdíje ọmọ ya rẹ̀ àyà ìnàmọ́ ìbọ̀límù ọ̀húnà nàìjíríà àìmàlú máa ń yẹ lọ́dẹ́ àyàjọ àwọn ti ṣe ní tọ́wà là ń jẹ́ kí láì ní mẹ́fẹ́ bọ̀ ẹ́ mú kọ́ o ọmọ ya rẹ̀ nígbà mẹ́kọ́ gbọ́ ẹ̀mẹ̀ ní pé bọ́ọ̀ fi ń tìrìtì ẹ̀ nǹkan ẹ̀kọ́ ní tìrìtì ọmọ ya rẹ̀ ó ní wọ́n náà kọ́ ní ìbùdó lọ́mí ti mẹ́nu àǹfààní kọ́sìlù ń gbà bẹ́ẹ̀ ìrìn tí a pé àwọn ẹgbẹ́ tí mo gbé ní káàmù nǹkan àmọ̀ kẹ́sìlẹ̀ kọ́ àwọn ẹgbẹ́ tí mo nǹkan àmọ̀ tí àwọn àmì tí yóò fi ma tí máa ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ látọ̀jú rẹ̀ ẹni tí ó mọ̀ wípé ọlọ́run ọba àlẹ́ àná bá dé tí wọ́n wá ní ìdúgbò wípé tó ń tọ̀ wáyé kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú wọn fà ní níta máa ń fi kọ́sùrù ṣe ni pé alimẹ̀jùrùl níta yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á fi kọ́sùrù ṣe kó mọ ipò nǹkan yẹn kí ìnàmọ̀ lọ́ọ́lù kò lọ ìnàmọ̀ lọ́ọ́lù kò lọ ìnàmọ̀ lùmú èyí lùmú mi tú àlọ́ pẹ̀lú so àwọn náà wà ń fa ní kọ́sùrù yìí pé wọ́kọ́ فما فمعلوم فقد ينزل منزلة المجهول أو ذا يبدل سوري من أسلوب الفصل إنه بلاغة فيها في دي ليون ينفع تغيير سو لا كشف القصر تخصيص أمر بأمر إيه قال تعريف إيه تخصيص أمر بأمر بأداة من أدوات القصر بأداة من أدوات القصر قصر نكا specialize ìròyìn kan pẹ̀lú personality àbí nǹkan kan lẹ́yìn tẹ́lẹ̀ tí ń gbọ́ wọ́n fẹ́ lè rò bíi pé a lè ríròyìn yìí àbí pẹ̀lú ẹni báyìí yẹn ni tí wọ́n ń pè ní àlùkọ́sùrù nìkéwò tọ́kísù amúrí bí amúrí bí àdáyàtì mi àdáwàtì ìròyìn tẹ́lẹ̀ fi tí ẹ̀sà fẹ́nìkan ló ní àwọn àfáà lọ́nà méjì a wo lóòótọ́ sí ìròyìn ta ní lágbájá nìkan ló ní sí lágbájá nìkan ló ní àlẹ́ àkẹ́kọ̀ọ́ lákòókò yìí sùn mani ìnàmọ̀ ìjà wáyé yóò sùn ṣe iṣẹ́ olóní olùlọ́sọ̀wọ́ ẹ̀ ṣe olóní àlẹ́ àkẹ́kọ̀ọ́ ní abáyé ìdọ́fà omi ni o lè ní nǹkan kan láyé lórí lórí àkíkọ̀ lórí lẹ́sìn ìrìyájú ti lè pé ó ní ilé ìrìn ẹlòmọ́ ìlọ́la má. wọn ni máàlìkù yawm ad-din innama máàlìkù yawm ad-din Allah irú kí ni ẹ kọ́tùrú àkèké. wọn ni innama máàlìkù làbúùs àkèké irú kọ́tùrú ni ẹ. ìjọba ni wọn lọ jọba lónìí ó ní èkó lónìí ní ọ̀rẹ́ mẹ́rin ni ó ní lọ́la ṣùnà àwọn àbá fi pé kọ́sìmù sí ọ̀nà méjì pé ìtàbá fi tìtẹ̀ ìwọ̀n ìtàbá fi tì sí ẹ̀ lè jẹ́ kó lè jẹ́ kó ní ó lè jẹ́ kó ló ní ìròyìn áìlìtì àmì in us pé kò sí àkòtí ìlú ìkẹta àgbèrè nǹkan ló ní láti ẹ̀lẹ́kọ́sìmù kí ni alhakiki pẹ̀lú alkọ́sìmù kí ni alkọ́sìmù alhakiki wọ́n jẹ́ rí pé níta fi ìròyìn ìyẹ̀dá lónìí nìkan ló ní related to a particular statement ìrẹ́kìlẹ̀ relative adjective gbogbo náà ní ìròyìn ìyẹ̀dá láyé relative rẹ̀ wọn náà wà á lè ìdọ́fin ayọ̀bẹ ni wọn náà wà yàrá jáhìn kí ni ìdọ́fin tó kẹ́ bá pè jáhìn ó lè jẹ́ áyùmù fún àwọn ènìyàn ayọ̀bẹ ni. báyà ọba bá ń sọ ọ̀rọ̀ àfà jẹ́ ilẹ̀ ìṣe ẹ̀jẹ̀ ìlú na ní ti bá ti làwọn tà sọ. àyẹ̀wò tó wọ́n ń sọ̀rọ̀ jẹ́ ìlú ẹ̀yìn náà alẹ́ ìjẹ̀lẹ̀ ẹ̀fọ́ yẹn. sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìgbàmì ènìyàn máa ń dá máa o àwòsàn fún ìdọ̀fìyàtọ̀ tó so ọ̀nà méjì ló kú sí àpínkì yóò àti ìdọ̀fí méjèèjì náà wá pẹ́ dúró lò الحقيقي ينقسم إلى قسم الصفة مثال قسم الصفة على الموصوف pé kí n máa sọ pé ìròyìn yìí o ẹni tí mo fi ròyìn nìkan ló túmọ̀ ẹ̀. إنما العالم الله ìròyìn العالم yẹn o aláàníkan lónìí yẹn ni nìsáàlù kọ́sírú àfíbátí alàmùsùn ìròyìn o kò sẹ́lò míì tó níròyìn àbí ẹni tí mo fi ròyìn èpè kan nù alùpàṣẹwò làákì kí àbí ẹni gọ́fìnà yẹn ẹlẹ́ẹ̀kejì ni kọ́sírù ìmọ̀ọ́sùn fi alàfíbà ó tún máa wípé ẹni tí mo fi ròyìn ìròyìn yìí kò níròyìn rí ju ìròyìn mi منع إنما جامع القوي بيك بوب بوب وانا كده كده ما يعني هو جامع جامع قوي تمام بيك كوني وين مين تي ابي وين يجو ديكو يلو أو أنا تركوا النفي تركوا القصر النفي والاستثناء الا بالقصر بالعطف يعني العكس كده بلا وبل ألا الاكتا القسم بتقديم ما والأرواب القسم بإنها آه بإن من القسم بالعطف القسم بالنفي والاستثناء بالوضع اوكي ìtumọ̀ àwọn àdàwà àti ìyànnà kéwú gẹ̀gẹ̀rẹ̀ onílẹ̀ ní mẹ́rin títí àyè tó kọ́sìmọ̀ wọ́n ní láyé àìlàlá ó ti kọ́sìmọ̀ wọn kò sọ́mọ́ ara àwọn ẹ̀kọ́ fẹ́lọ́ wọ́n ní ìnà bá rọ́ọ̀sì fún ọlọ́ àlá nìkan ní olùgbé ránzì wọ́n ní aláwọ̀ rọ́ọ̀sì lẹ́wọ̀n zù àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn القصر بإنما وبالعطف وبالنقل والاستثناء قصر يفيد القصر بالوضع يفيد ماذا؟ القصر بالأضافة الدورة torí iṣẹ́ ìrìn kalẹ̀ ní kọ́mọ tó kọ́sọ̀ àmọ́ ẹ̀rọ kọ́sọ̀ kò bí tàkùdí ní máa kò mú tààfé fàbẹ̀lẹ̀ fáwa àmọ́ gbọ́ ẹ̀ka ọjà àbíkẹ́ tó fẹ́ sọ ni pé kò sí bòmí wọ́n ní mùsùlùmún àná mùsùlùmún tí nǹkan fọ́ lọ́dá kí ni àdá fún ẹ. mùsùlùmún àná. muslimun àlè. oníṣẹ́ ìṣe kọ́tọ́ ló ní kọ́tọ́ àwọn olùkọ́ sínú mẹ́rin. náà ẹ̀rín iṣẹ́ ìwé ẹ̀mí kẹ̀kẹ́ ṣé nasa ìjìnlá ni ṣé ìlànà ni. tẹ̀sídìí mú kí ni pépà náà yẹ kí ni àná mọ́sùlùmí yẹn ni normal sọ̀rọ̀ ẹ̀kọ́ ni wọ́n ni muslim àná fi tẹ̀sídìí mú mọ́ àkùtà àfẹ́. bọ́dítẹ́ ẹgbọ́n yẹn pé nǹkan gbẹgbẹgbẹ yìí ayọ̀fẹ́ni ìgbọ́ ìjẹ́gbẹ̀gbẹ̀ yìí mi yé pé mùsùlùmí nìkan ni mí ìgbọ́ yẹn bẹ̀ òkú rẹ̀ ìgbọ́ yẹn bèrè fáwà fá ó ní mùsùlùmí lòun o mùsùlùmí lèmi o ó ó dúnmọ̀ lèé ṣe gbẹgbẹ̀ yìí tó yẹn ni. bákan náà táwọn lè rí àlùkọ́sùrù lára àlùmọ̀tẹ́dà lọ́kàrà lára àlùfẹ́ eléyìí ni àlàyé nípa kọ́sùn kúkú tó ń pè ní kọ́sùn kọ́sùn yìí gan fẹ́ fẹ́ mẹ́ta àlùkọ́sùn lè àlùkọ́sùn yìí gan fẹ́ fẹ́ mẹ́ta ẹni ó ń gbé ìṣòro yẹn. Kọ́sùn yìí gan fẹ́ ó kọ́sìrò kọlìdé kọ́sìrò tààyè alùpàṣẹ ni àgbègbè wọn fífẹ́ lókùn ó pé sí mẹ́ta àkọ́kọ́ ni kọ́sìrò ìfọ̀rọ̀ sínú oyún tabari èèyàn kan ń rò bíi pé sífà yẹn àwọn tó ní kọ̀ ẹ̀lẹ̀kẹ́ alẹ́gbẹ̀rẹ̀kà láti bẹ̀rẹ̀ wọn síwájú àtìlá àìlá síbàkà àwọn ẹnìkan wá lọ́dẹ́ rò pé síwájú ìlà àwọn tó ní pọ̀ ààrẹ ìgbò ìgbò àwọn tó ní ó pọ̀ nìkan nìkan ló ní ààrẹ ní ìnàmá ìlà ààrùn ọ̀lọ́ Ìtura Allah huwa al-munfaridu bil ilahiyya yẹlẹ pè ní gọ́dọ̀ gẹ́lẹ́ ẹ̀fọ́ kí mo wá ní ìfá mú ọ̀ mo fẹ́ nìkan lọ́wọ́ nìkú. àwọn tó wá wò bí fẹ́ni tó lówó kọ́ wà nínú màlúmẹ́lú ni mo jà lè. àyùtò mo ti fọ̀rọ̀ yẹn jẹ́ kó yẹ pé òun ni ẹni tó dá lówó yẹlẹ pè ní gọ́dọ̀ gẹ́lẹ́ ẹ̀fọ́ àyùtò gọ́dọ̀ gẹ́lẹ́ gọ́dọ̀ ẹ̀fọ́ bákan náà nínú àwọn èèyàn tí kọ́ńtìrò ìdánsí tó péjì ní kọ́ńtìrò kọlẹ̀ kọ́ńtìrò kọlẹ̀ àwọn sábà rí kọ́ńtìrò kọlẹ̀ bí tàbí àlàáfíkù bìbáyì àlílá ìbá ní muhammadu muslimu lákàáfẹ́ ìtumọ̀ ìdánìkẹ́ tí wọ́n wò bí pé káfíwò ní muhammad ẹnìkan ti ní ìsìnkọ́ọ̀dù ó lájì ọ́ ẹ̀rẹ́ pé muhammadu bẹ̀bẹ̀ yìí ni ẹ wá fẹ́ fi kọ́lé wẹ́ tíǹdì àjọ kàdé ẹ̀jí ń bẹ̀rẹ̀ kàdé gbogbogbò yẹ. ìmọ̀ràn máa dùn kí ọbí sí lọ́ọ́ pè. èmi rà pè lọ́nà tẹ̀lé kọ́ mọ́sùlùmí هي مهندسة لا طبيبة إنما هي أو هي معنزة لا طيب في قصد ولا لا؟ قصد بالله يعني كده اعتبار سو يقول يعني قصد كده قصد القلب إذا كان المخاطب يعني يعتقد عكس الحكم èyí ó jẹ́ reality ẹni tó ń bá sọ̀rọ̀ ọmọ kó ní reality nǹkan mi ní pè ní reality fàáńtẹ̀ tó rí ìlú ọlọ́run bá ń bá sọ nípa sọ́ọ̀tù lè lákọ̀ọ́kọ́ wípé nígbà tí kẹfìrí nàmúgbòdù sọ wípé ọlọ́run pẹ̀lú ti ọlọ́run ni rabbi alladhi yuhyi wa yumit rabbi alladhi yuhyi qala ana uhyi wa umit pẹ̀lú ti so rabbi alladhi yuhyi wa yumit tí a fà àdébà ìbọ̀ ẹ̀mú fẹ́ jẹ́ pọ́ọ̀gì lẹ́mẹ̀ ni pé ọlọ́run àbàtẹ̀mí nìkan ló lè níròyìn al-ihya wa imata láti lè fi ṣe rọ́dùn fún náà òwúwù tí ó padà fẹ́ kílẹ̀mù kó náà níròyìn à ah, wọ́n kàrà òbí pọ̀ ní ni ẹni tó ní gángan oníkíni Allah fàárà kọ́sìkò lùkọ́lù bẹ́ẹ̀ wọ́n náà lè mú mìsáàrì wá fúnra rẹ̀ gbogbo kọ́sìkò tó bá fẹ́ mú wá láti lè fi kọ̀rẹ́tì ìmpírẹ́sì kẹtí bẹ ní àyè kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí ìṣeré ohun bẹ́ẹ̀ kọ́ àti àwọn ọmọ ẹnikẹ́ kan wọn náà olófòló fásitì olófòló fásitì àwọn ọfẹ́ kọ̀ rẹ̀ ti yàní ẹ̀tì kọ́ọ̀dù wọn pé lágbájá wọn ló ní ológbégbá orókè ọ̀nà ìnámẹ̀lẹ̀fà izu mustapha ẹ̀jẹ̀ yìí ló ń kọ́ òkọ́ ẹ̀ kọ́ òkọ́ ẹni tí ó fà lágagagé ni fa àlùsùgbù fi kọ́sìr lẹ́kì mọ́nà olùkọ́sìr kọ́sìrù kọ́lù inú àwọn ìran kọ́sìmù tó tó wà òyìnbó kọ́sìmù tá a yí ni afọ́sà ìjà ń dáwọ́ tó tó sí alúwà kọ̀bázón áwọ̀ bànáhùn sí kọ̀bázón ni wọ́n ni àbí bànáhùn ọ̀nà máa sàáyìn ìdù náà fi yóò إلا قباز èyí tẹ́ ẹ̀rọ wípé nǹkan mí ní sàáìdì òun fẹ́ wá sọ tí sàáìdì jẹ́ fún yín lónìí kọ̀báàzù ìwé làwọn tí wọ́n fẹ́ máa dáwùtù bóòlù ànábì ọmọ muhammadu ńlá kàádà kọ́sìrù tààyè so ìran mẹ́ta yìí ni kọ́sìrù àlèdọ́fẹ́ pẹ́sí kọ́sìrù ìfúrọ́dín وقصر القلب وقصر التعليم ليه ده بقى قصر imamu ìbẹ̀rẹ̀ ìsìfàámù yẹn òun la fẹ́ mú wọlé ìṣà lẹ́kẹ̀ẹ́sọ́ kúrìnà iná alkàlámà yẹn kọ́sùmù ìlà kọ́bàrín wá والخبر ما يصح أن يقال لقائله إنه والإنشاء ما لا يصح أن يقال لقائله إنه صادق فيه والإنشاء ينقسم ilá الإنشاء وهذا ما لا يصح أن يقال ما لا يصح أن يقال لقائله إنه صادق أو كاذب هذا إنشاء نعم àmì àkílà rẹ̀ nílé lọ́wọ́ mọ́lẹ́lá ìlà ìlà lọ́wọ́ mọ́tún àti ìdí. bàbá yóò dẹ́ka àlùwá fẹ́ ṣé kò sí ìlà òwe ẹ̀ńbẹ́ làwọn ń túbí lá ìlà ìlà ìlà hakun lọ́nà sàárì kàbí àná wá هو الحق وأن ما يدعون من دونه أنا عبد الله مين أنا بكامل يا ربي ويرجع بك فهمتم؟ سو يعني التمثيل للقصر الحقيقي يعني بدل تقوى قلوبه لتمثيل ظروفه قصر حقيقي مبني على اعتقادك فيوزن ó sì láwọn ẹ̀mí tí àwọn bá nínú àti ẹ̀gbọ́n ń kọ́ ẹ bá fojú wò dáadáa àgbà àlàkí kíkọ́ ò ní èyí tó bá jọ wọ́n yìí kò ní dáa fi ìròyìn ọlọ́wọ́ bá ìṣẹ́ra gbogbo dábàjọ́ bá fi ìròyìn ẹ̀dá láwọn ìròyìn kọ́ tí ìròyìn sábà yẹ kí ni. ẹgbẹ́ ìjọba máa mọ̀ máa ń bá ní ìlànà sọ̀rọ̀ àmọ́ Muhammad ilá lọ́sùn náà yóò gbọ́ ṣé àti àbíjọ́ àmọ́ Muhammad ilá lọ́sùn ìjọba mọ̀tò àtẹ̀lẹ́bìnrin ń dẹ̀bà ní àwọn tó lọ́wọ́ bá ìjọba ń bá tọ́lẹ̀ ńkọ́ o ọlọ́run bò lẹ́yìn kẹta sí wa Muhammad pẹ̀lú so ìjọba tún ní sẹ́gbẹ́ bí kọ́sùn lẹ́yìn kọ́sùn sùn fún alákẹ́ni wọ́n mú òdí ẹ̀jẹ̀ ká bí. ṣé kò jẹ́ bẹ̀rẹ̀ bí? Hmm? ṣé kò jẹ́ wájú? ṣé kò jẹ́ ábù? ṣé kò jẹ́ gáwù? pẹ̀lú ìdè bọ̀dé tí wọ́n lẹ́ka gbọ́ ẹ̀mẹ̀ wípé bíi pé wọ́n yìí níbi tí wọ́n tún sọ̀rọ̀ yẹn kọ́ ọ àpòlí kírímà tí ó gbọ́ àwọn ìwọ̀ ìlókù tí ó ń sọ̀rọ̀ lé lọ. abẹ́rẹ́ máa wá sọ ọ́ bí àpò sí ìròyìn kankan tí ó ní ju ìròyìn lọ pẹ̀lú àtìmọ́ wí gbogbo ọ̀rẹ́ mi á àìsà pòs máa ń tẹ̀ ìlà pòs bí ó ń ṣe kiri kẹ̀kọ́ yá kò wé ó di ìpadà fi ìròyìn ní ìròyìn ní ọjọ́ mi ni omi ìfún wa nínú ìsáàdù fún àlùkọ́sùn àfíkí àbí àlùkọ́sùn àìdáfí nìsáàdù báyìí ní múná tọ́jú àjẹ́ sọ ohun ìgbà olóògbé ni fún tẹ̀sí lè òwe báyìí lè tó ń dá ń sọ ní ìṣá tí máa ń láyà sí ìfọwọ́ ayé kọ́ láti kọ́ sí ìlú ìlú mùsùlùmí tó fi áwọ́ ẹ̀mú ìdáná ìṣá ìdáná ìṣá ìhà ìhà ìdáná mẹ́. إنه في الإنسان نعم نعم يفهمون رأيت محمد في الإنسان نعم أحمد نعم أحسن يا أحمد أو تخرج اذهب اجاوب لأنك لا تكون عند صائد أو خارج بصير نادي وفي بلوي البلو يفوز اللي يفوز نعم إذا بلو يا أحمد بصير mo fi rìpọ́tì máa ní máa àṣàlẹ̀ sàrà láti lè dẹ̀ tó sọ̀rọ̀. Èṣà àbẹ̀rẹ̀ bá bá sọ̀rọ̀. Èṣà tí wọ́n rí pẹ̀lú nínú pẹ̀lú. So èṣà ò pé sí méjì ìgbésẹ̀ ẹ̀rọ ìrìn lára rẹ̀. Èṣà ó tọ́lá bí. Èṣà ò lè ṣùgbọ́n àwọn dúró pé ẹni tí ń bá wa sọ̀rọ̀ yẹn ó fi ọ̀rọ̀ yẹn sí ìpọ́ẹ̀tì ìjọba wa. Ó fẹ́ bá mi ṣe kábọ̀.

wá síta sọ̀la. Nǹkan ń gbé ìjọ sọ ó fi fẹ́ kí nǹkan nǹkan ṣẹlẹ̀ tí nǹkan tí ó fẹ́ kó ṣẹlẹ̀ ń kò tí ì ṣẹlẹ̀ nígbà tí máa bọ̀. Kún lọ́sẹ̀ káwọn wọlé ẹ̀ṣá ẹ̀ṣá. Kẹ́nà kún yẹn mo fẹ́ fi jẹ́ kí kìyàmù ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ wá kó ṣẹlẹ̀ kára. Sọ̀yí, ó ní. يتبع عيد إن شاء الله تعالى ما هو غير عادل وينتهى به التمني وله الموضوع ليس وإن لم تكن الوقوع ولو فعل tẹ̀lé ìṣáàwù ìdáka ìṣáàwù a máa ń fẹ́ fi pèsè a máa fẹ́ fi pè a máa fẹ́ lè kọ́ ẹ̀sì ìgbàwọ̀ láti ìṣáàwù rìkwẹ́sì ìdáka nàìjíríà tí ó bá jẹ́ ìṣáàwù ọ̀là bí kí a láti ìṣáàwù ọ̀là bí fẹ́ fi rìkwẹ́sì máa wọ àwọn ìlú ààbèrè ìrọ̀lẹ́ ìtọ́kọ̀ èyí tí ò tí ì bẹ̀rẹ̀ ìbánikún ìṣáàwù ni. فتعريف الإنسان قد ما لا يصح أن يقال يقال به إلا والإنسان الطلبي وقع تعريف ما يستدعي الانشاء الطلبي ما يستدعي يستدعي ما يستدعي مطلوبا غير حاصل ومتسلم ما يستدعي مطلوبا غير حاصل وقت الطلب انت فان في فتن اركاتيو في سلميكا تاو سورو سل تعال انت يقول تعال ونسيم kí wọ́n ní tààlù kò tí ì wáyé wọ́n fẹ́ هذا هو الإنشاء الطلب يتبع الإنشاء إذا كان طلب ما هو غير حاصل إنتي وحسن إنشاء الطلبي هو oríṣiríṣi ọ̀nà ìtẹ́gbẹ̀ ìṣàù tọ̀làbí oríṣiríṣi ọ̀nà láàfin máa ń dá ìṣàù tọ̀làbí náà wọ́n lè mọ ìtàkọ́p ọ̀nà tó gbajúmọ̀ tá a fẹ́ ká mórí lójú sí ìtàlánú التمني باب كلمة من أبواب الإنشاء التمني أو التمني التمني طلب بعيد الوقوع أو مستحيله التمني طلب شيئا بعيد الوقوع كما فكنت أه kò súnmọ́ kó ṣẹlẹ̀ àwọn mùsàlùmí hu àbí tí ò tiẹ̀ pọ́sùlù kó ṣẹlẹ̀ kẹ̀mẹ́ wá fẹ́ kí ó ṣẹlẹ̀ bí kẹ́ni lẹ́yìn tẹ̀lé kún tùjà máa dá àwọn àbáraká àwọn òtúrọ̀ ọba lẹ́yìn tà ó mi làwọn tẹ̀lé ní lẹ́yìn tẹ̀lé kún tùjà ọba kò àwùjọ máa dán àbíkí mi jẹ́ ìjì bọ́ọ̀ ọ̀hún nàbàtà àbíkí ń jẹ́ irúgbìn wájú ìfẹ́ta òun mi làwọn tẹ̀lé ní kò bá da kí yá àmàdì tàmá ní lọ́pọ̀ ní nǹkan tó ń gbàgbọ́ sẹ̀lẹ̀ o mùsàlẹ̀ ni kékeré sẹ̀lẹ̀ tó afẹ́ àgbàlagbà yóò ti darúgbó kó wá láwọn ọmọdé bí wọ́n ti rí ọmọdé òun náà fẹ́ gbé sẹ́kùn lẹ́yìn ẹ̀dẹ́ mọ́ òun àlá àlá ìta ṣáàbà báyà òòdò yà lọ bàrún fún bèrè ọ̀hún bí má fa àlẹ́ rè má ṣe ń kó bàrún bí má fa àlẹ́ ìgbà ìwé mi màtẹ́mi náà wà kéékèèké bí àwọn ọmọ yìí ta ọ̀rọ̀dọ̀ yàwó má kò bá da kásìkò náà padà wá bàmí. fa okùnbí rọrù bí máa fà á nà lè má sí kí lè mọjọ́ tí ewu orí ṣe fún mi kò lè gbábọ̀lù má lè lè pèsè jẹjẹ má. sọ́kítà fẹ́ ní àkọ́kọ́ òṣùlùbù lè ṣàwò tọ́lá bí jáde àtàmánì àtàmánì ni kéèyàn máa rìfúẹ́sì ìntó jìnnà mìtáàdì ní tó jẹ ní lẹ́yìntà ní kó sọ̀rọ̀ ìlà nàìjíríà lẹ́yìntà ní àkúlù ọ̀rọ̀ ìlà nàìjíríà kò bá da kí n jẹ́ pẹ́sidẹ́ntì nàìjíríà ìwọ lọ́wọ́ wọn ní sẹ́wọ́n láti bàyìí jù ó bàyìí gan-an àwọn ọ̀rọ̀ ìṣẹ́ o yana da kamar ne albarka almoniya zan wishes and vision wọn kì í mẹ́tì kamar ne yẹn ó ní ẹ̀rọ kamar ne yẹn wà láwọn oríṣiríṣi ara àbáwọn àdáwà yàrá ti lórí àdáwà yẹn nù kéwù ìtẹ́bìwú gbogbo gẹ́gẹ́ àkọọ́lẹ̀ mi bóyá ti sìn àwọn ti rú àwọn àdáwà ti yẹn ọkọ̀ ó balẹ̀ pé àwọn ilé ẹ̀kọ́ wọn tàmánì náà mẹ́rin sọ tàmánì yìí. فله الموضوع ليس وإنه لكم الوقوع ọ̀gá àdáàtútà gbélẹ̀ fún àtàmánínilẹ́ta hmm? lẹ́ta ọlọ́gá àdáwàtú kí ni àtàmánínilẹ́ta ó bá wọ́n dá fún alẹ́ ẹ̀kẹ́ láwọn mẹ́ta lọ́sùwàmẹ́ wọ́n ti ní lẹ́ta.

يا ليت اتخذت مع الرسول سبيلا ليت nǹkan tí yóò padà títí kó mọ wá sí ẹ̀rọ tí òun ṣe yẹn ló fi tàmà ní. ṣùgbọ́n pé tí yẹn wá ń jẹ́ ẹ̀rọ kó ṣẹlẹ̀ yẹn ìtẹ́bìbó báyìí pé ó pọ́sibù kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó jìnà àwọn àfáàmì àwọn àfihàn tààrọ̀ jí torí ọwọ́ kẹfì ní àrùwọ̀já yẹ làálà ní máa ń sábà ń ṣẹlẹ̀ hmm? làálà wọn ní làálà so nǹkan ó fọ́síbù làálì sàùsàfẹ́ tàbọ̀ jìnnà owó wọ́ọ̀sì tó ló ta àṣà ìtàmánlé mọ́tàmánlé yẹn sábà jẹ́ nǹkan tí ó fọ́síbù kó lè ṣẹlẹ̀ bí akọrin kan láti lọ́wọ́ sàábì nígbà tí ìjà láàrin àfáà ali àti àfáwà àwọn ọmọ ilẹ̀kẹ́ wọn fáwọn fáwọn Usman ríyá lẹ́yìn tẹ̀sán rí wà lẹ́yìn tẹ̀tọ́ ìrọ̀ tó fóbìrù ní máa ká nàbẹ̀rẹ̀ náà rí yí wà bọ́lé àfáàná máa ká nàbẹ̀rẹ̀ náà rí yí wà bọ́lé àfáàná. yà lẹ́yìn tẹ̀sán rí ó mà sí fún kò bá dáa kẹyẹ mi wá kẹmi náà rí wúdúdà tí ó wà fún mi ní ìró bí eré wúdúdà kí ni lẹ́bi Sulemana tí olówó fún wa lẹ́bi Sulemana ní information nípa ntí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n sílẹ̀ ṣùgbọ́n òun náà wà lẹ́yìn ẹjọ́ àfọ́lẹ́wò kò possible torí táyà á fi máa di pé tàmánì yẹn ara fita máa ń sábà lò fún tàmánì ní lẹ́yìn tà ní فيه تمني وله الموضوع ليت وإن لم يكن الموضوع ó tiẹ̀ jẹ́ pé tí a bá lo lẹ́yìntà fún ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ kì í sábà ṣẹlẹ̀ ẹ̀fà ń tí a bá lo lẹ́yìntà àwọn tí a máa ṣe máa lo lẹ́yìntà ibi tí ni ibi tí èyí sábà ṣẹlẹ̀ olóyìntà fún alẹ́ kan ẹ̀fà ti wò lọ́wọ́ bá ẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí pọ̀ tí wọ́n ń pè májì kí ó bá tẹ̀ wá dàlẹ̀ sí àwọn bó lọ mo bá pè kó má dé yàrá kí lẹ́tà ní lẹ́tà òun mi náà mo tẹ̀ di ní lẹ́tà òun mi lẹ́tà òun mi di ní lẹ́tà òun mi náà mo tẹ̀ di ní. ليتني كنت جمادا أو نباتا أو زرارا ليته من bó ni ò bá ti jẹ́ kí ìyá ọmọ bí ò sáyé bí ò ni ò bá ti jẹ́ lẹ́tẹ̀lé fún tuntun ọba kó náà wà ní àwọn ìyẹ̀pẹ̀ tí ò tó pé kéèyàn rárá lè jẹ́ náà wọ̀ e kó wá jẹ́ kí ẹni tí ẹni tí ro orin òun bẹ̀rẹ̀ lílẹ̀ wọn kọ́wọ́ orin tí ọmọ anáyányá ni kò ní wà jẹ́nà rárá òun pè kí òun wọn tó nà nínú ó nà di ẹ̀fẹ́ tàn kọ́ lẹ́tà máa òun tà ni ìdíjì máa ń bá tà máa ní wá lásán ni so kámẹ́ lọ jìnnà wà láwọ́ wàhálì mi sì lò lẹ́ àìlẹ́dá sílá sí i. bákan náà láwọ́ nínú àwọn àlìfáàbù tá a máa ń lò fún tàmá ní ni ní láwọ́ wà ṣùgbọ́n láwọ́ àti hal àti làálà àti láwọ́ máa ìyẹn ń ṣe súnmọ́ possibility ṣíṣẹlẹ̀ rẹ̀. ó wà a pọ́sibù ju lẹ́yìtà lọ ìfáàlù láwó fàhálànà mi ń ṣúfà áà fàáṣfà ó lànà àwọn kìfèrí nùnà ẹgbẹ̀rẹ̀ náà láwọn mẹ́rin ọkùnrin tó dàmọ́ nínú ní mo wá lò ó retí ẹni tó wá síbi ọ̀ ní so àhálì ló wá ń bẹ̀ wọn lóògbé hálì yẹn kọ́ ní wọ́n ti mẹ́rin náà tẹ̀lé tí wọ́n mọ náà ni wọ́n tó tó tó kú tó ní ìwọ̀ ìjẹ́nà àtọ̀ àwọn ní bàhálà náà mi ń ṣùfà tó pàṣẹ ìtumọ̀ hálì bẹ̀ kọ́ lè tàmá ni. ìwé náà ni irinṣẹ́ tí ó máa túmọ̀ tàmá ní ni láwó fàlàwọ́ ànàlànà kárọ̀ọ̀tì àwọn òǹfààní kò nàmínà mọ̀ọ́mìnì. àwọn kẹfẹ́ rí ó máa tàmá àwọn òmìnir mẹ́nu àlìjẹ́nà sáwa náà lè padà wáyé fàlàwọ́mẹ̀ o harifu tamani sáwa náà lè padà wáyé fana kú làmì náà lè káwa náà lè wá jẹ́mú mi ní káwa wá àlìjẹ́nà padà pọ́sibú so aláwọ̀mẹ̀ kí ló ń tú ń túmọ̀ lẹ́yìtà tamani inú àwọn tí wọ́n ń túmọ̀ tamani ó ní torí sọ̀nù làálí abúlúgbò àtibáàbà àtibáàbà sàmáwà àtibá sọ̀rí àìlà ìlà ìlú sá. so làálà ń bẹ̀rù ìfìyàwó lè lọ sí dógòdé nígbà tí alóbi mọ́tà lọ́yọ́ jíṣẹ́ ọlọ́run fún pọ́lọ́ ní kí n wá fún ọ ó wá gọ̀ ó yìí ti gbìyànjú pé bọ́lá wà bá rẹ wà ń bẹ́ẹ̀ mẹ́sàn-án ló wà ìfìyàwó náà wá pe hámánù. Amadu ni minister of Mirire. Òyìnbó wa minister of Wars. Ṣé Amadu ó fẹ́ bá Musa àtọ́lọ́wọ́n bá lè jà? Musa sì ní òkè sámàsámà ní ọlọ́wọ́ wà. Olórí ní Amánú bùnú lè sọ́rí ha. Ìbéèrè Amánú bá ń mọ pẹ̀tẹ́ sí alájà púpọ̀. Màmá bá ń mọ pẹ̀tẹ́ sí alájà kíni? Alájà púpọ̀ kí ló ń ṣe làálí abúlúgbùl àti báàbà bóyá tàmánì ni ìfi tẹ̀tẹ̀tẹ̀sí alájà púpọ̀ yẹn gun òkè sámà lọ àtùbáàbà ìsàmáwá àti kí ló ń ṣe bí amọ̀nù bá kọ́ one million story building ń jẹ́ náà lọ́hùn kò ní débẹ̀ kò rẹ́nu mọ̀ pé bẹ́yìn náà sàmá ìdùnnìyàwó àgbù mọ̀ sí ẹgbẹ́ tó kámúsùn ní àfìsàmà. ṣe láàrin ilẹ̀ wa yìí tí fún ara náà ń gbéjọ́ lọ́nu dé òkè sámà àkọ́kọ́ five hundred years journey láàrin òkè sámà alákọ̀ọ́kọ́ sí ìkejì five hundred years ni ìkẹta sí kẹrin five hundred years ìkẹrin sí karùn five hundred years ìkarùn sí kẹfà ìkẹfà sí keje lẹ́yìn yìí òkè wa ni lẹ́wà ọlọ́run tó jìnnà wọ́n wá ní àlọ́ ẹ̀ fi kò túmọ̀ wípé ọlọ́run bẹ̀rẹ̀ sọ wọn o sọmọ báwo sàǹdẹ́sì ní ni òkè òkè ni lẹ́yìn èyí àwọn àìrí mẹ́kí odò ní lọ́tọ̀ tó náà tó lọ súwá lẹ́yìn odò lókè lókè lókè aláwọ̀ àkàlà àṣẹ lọ. so ìdíje àwọn àfẹ́ ṣe ń gẹ́ náà sàmà ní látàn ni kò lè rí tí ó fẹ́ so àtàmà ní làkọ́kọ́ ń tàfà àkọ́ àgbẹ̀nu àkùsọ́ àmúlẹ̀ ìṣáì àtọ́lábí. استدع إن شاء إذا كان طلب ما هو غير حاضر به التمني وله الموضوع ليس وإن لم يكن ولو هل مثل لعل شاغلا فيه أو أبرئ الباكج لولا من أقسام الإنشاء والطلب الاستفهام àti ìbẹ̀rẹ̀ wọlé ti fún àmọ̀ wálé mọ́wódó ọ̀la tó a bẹ̀rẹ̀ ní insha Allah ní ọ̀la subhanaka